báwa ọkàn sọ wọn ni ọlọsẹ tiẹ lọ́tọ̀ ni torí pé òun jó bèrè ni mo ti fẹ́ fóun láàyè mo yọ̀ǹda ẹ̀ àmọ́ wọ ọ tún padà lọ ọ lọ lóun tí ọ lò. tí mo gbé kí n forí adé kí n fi jà mọ́ra. adé wèrè wo. ẹ wọ́n wọ́n kìlẹ̀ ẹ wọ́n bí sídí ṣe ń gbé òkèlè ni. òwò wo sídí. ẹ jẹ́ ẹ jẹ́ mi náà tẹ̀sí ṣe bẹ́ẹ̀ ràn mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ mi náà tẹ̀sí. ọ lè tẹ̀sí lọ lò. ẹ máa lò àmọ́ ẹ jẹ́ kí n lo ẹran ẹyọ kan síbi òkèlè fẹ́ dà. ẹ lè lo kankan ẹ̀yin náà lọ fún ọ. lè ló lọ. síbi òsì takò mi. bẹ́ẹ̀ ni mo sọ ẹ lè jẹ nǹkan kan rẹ. obìnrin lòun. èmi sán ni ọ̀gágun sán ni àbàṣà mi mọ̀ ni ẹ̀gbọ́n rẹ̀. ikú pa ẹ̀ dà. ẹyọ wà nǹkan jẹ mọ lẹ́sìn sí. ẹ pa owó. lọ́ọ́ bí tó ń lọ jà. ẹ lọ gá ẹ̀yin náà lọ gbá pẹ̀lú ìpàdé. sori tí wọ́n sọ fún mi pé mo rántí ọkọ̀. wáyé sídi ṣé wọ́n mọ̀ jẹun tiẹ̀ márùn tí ọ̀fọ̀ tó bá wù ẹ́ kó gba gẹ́tù ẹ̀ lọ àbí kó bára ẹ lọ́ta. ẹ dákun ẹ má jẹ́ kọ́ fún pàmì lórí ẹ dákun hmm. olóhùn lórúkọ tá à pè mọ́ obìnrin sítájì kan lórúkọ tá à pọ̀ ta bàbá rẹ̀ tìlọ́ dé àbádé lè mọ̀lá àwọn ọ̀rọ̀ gba òní tẹnu gbọ́dọ̀ ọ̀rẹ́ nù mí. ọ̀rẹ́ dà èyí ṣe gbogbo ẹ̀ tún tara. ṣé gbégbé mi o ṣé gbégbé mi o ṣé gbégbé mi o. bàbá ẹ̀gbọ́n mi lọ bàdá àtọ́ ẹ̀rọ àpẹẹrẹ àkọ́bọ̀ wọlọsí tọ́lọ́run wa mọ̀ tí bá lọ mú pápá sí. àwọn ìyá ìjẹ́bí náà ti nǹkan. ìyá àwọn díẹ̀ yẹ gbọ́n mi. ti lọ ìyẹn náà pẹ̀lú tó sọ pé ó ti lọ. ẹ dé mi kẹ́ ẹ̀ bọ. ìdánwò ìyẹn kí ló fẹ́ rà bọ̀. ọ̀rọ̀ mi ní sísè ìdáná tó bá ìdáná wọlé yìí. ìbàjẹ́ gan ti wà nù kíni dí ìwà èmi ní kí mo bá gba igi ìtayín wálé. ó yẹ kẹ́ ẹ gba igi ìtayín wúlé ẹ gíga oúnjẹ. ìgbà tó ràn jùmọ̀ kí n sì wọ̀ mọ̀. wọ̀n ẹ bẹ mọ̀ pé àbàlàgà máa tutù lórí ọ̀fẹ́. tí egbò bá gbìyànjú.